كما تعرفين وروي من التاريخ ما بين وفاة الرسول صلى الله عليه وسلم إلى مكة عسن سنة سعود حسين سنة واحد وستين هجرة اشتوقوا دي يعني قايتها يعني ìgbà tí ó صلى الله عليه وسلم سلايتي sọláìsí بعد ìgbà حسين ọmọ sidna ali ṣàfáwà usman bin muhammad alhamis ọlọ́run kọba sàfá lẹ́sàn rẹ̀ afá gbìyànjú ní wọ́n bá bára rẹ̀ láti tú sí àwọn ọ̀rọ̀ ìkà àwọn àtàníkà àwọn sọ̀hábà ridwan mẹ́rin àjùmáyìn torí àsìkò táwí láti ìgbà tí yàrá láìsí bí àsìkò àwọn ẹni ilé tó dáa jùlọ nìyẹn ó di wà so àwọn èèyàn pa ọ̀rọ̀ oríṣiríṣi pa wọn ẹgbẹ́ ní ìbá ka ọ̀rọ̀ wọn yóò fi ah, àwọn ilé ìyàsí gbogbo ẹ̀ náà àmọ́ ọ̀rọ̀ ni gbogbo ẹ̀ kìí tá a kàgbà yìí ni bí wọ́n ti yan sínú Usman radiyallahu anhu pàápàá jùlọ hadith imam Bukhari gbà wá ó lè máa sọ̀rọ̀ àìsàn gbogbo àdísì mọ́ Bukhari gbà wá nínú àwọn àhádì tó bá dáwà olúfẹ́sẹ̀rìnlẹ̀ jùlọ tí a ipá bá rí muttafaq alayhi Bukhari àti Muslim olúfẹ́sẹ̀rìnlẹ̀ jùlọ tí a bá rí yẹn ìjọkanáà ni imamu Bukhari tí a bá rí yẹn ìjọkanáà ni imamu Muslim àríbẹ̀ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ló ti lọ àlàyé tí a bá rí nínú Bukhari àwọn afáàsùn náà pọ̀lọpọ̀ olúfẹ́sẹ̀rìnlẹ̀ jùlọ àti wá ka bí Umar bin Khattab radiyallahu anhu bí ó ṣe sọ pé ẹ̀yin mẹ́fẹ́ ìfàṣẹ kò yìí nínú àwọn tẹ́lẹ̀ bí fún nírò ọmọ àjẹ́nà ni wọ́n ẹ̀yin náà ni ẹ̀yà olórí láàrin kí Abdullahi ọmọ mi kọ́ wà pẹ̀lú àtàn ní kò lẹ́nu ọ̀rọ̀ wọ́n láàrin àtàn kí ìgbẹ̀yìngbẹ̀yìn káwọn mẹ́ta withdraw fáwọn mẹ́ta ó di àwọn táwọn ọ̀tà ọlọ́wọ́ ma ń kọ́tọ̀ ọ̀tà ara wọn jùlọ ní sínà zubairu àti sínà ali àmá nínú àánú imam buhari gbà pé sínà zubairu gan ló wùdúwà sínà ali síta láàrin wọn àwọn àwọn nínú bí ìlọ́kọ̀ náà mo gbọ́ fi náà lè ọwọ́ bí wà ilé ìsìnkú wọn pé kò sí ọ̀tá láàrin àwọn sàábà wọ̀nyí gbogbo àwọn ìtàn tí wọ́n ń sọ nípa ìtọ́ axozalic náà pé ìtàn arọ́ ni ó di àwọn èèyàn máa ń hun ìtàn ni ó di wà sẹ́dínà zubairu olówó ìdúró fún sẹ́dínà ali sẹ́dínà tọ́lá òun ìdúró fún sẹ́dínà osman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn náà sáàd òun náà lú dọ́kítà náà abdulhamid bin auf pàìsì wá ká nígbẹ́ ìmọ̀ṣẹ̀yàn sí náà usman nígbà tí alámà lọ́wọ́ sẹ́yìn náà àwọn mẹ́ta tó yàn ní sẹ́yìn náà ali sẹ́yìn náà abdulhamid bin auf sẹ́yìn náà usman bin auf fat abdulhamid náà òun náà kọ́ àwọn tí ó yàn aṣíwájú òun withdraw withdraw àrùn òun fi yan ẹni tí ó jẹ chairman kawa ku sinna bakar sinna ali ku sinna usman ewi duwa furayin a méjì dákẹ́ wọ́n sọ̀rọ̀ nígbẹ̀yìngbẹ̀ yóò bẹ̀rẹ̀ sí bèèrè lọ́wọ́ kálùkù bẹ̀rẹ̀ sí bèèrè nígbẹ̀yìngbẹ̀ ọgbà ń tó oúnjẹ sinna usman bin affan radiyallahu anhum سيدنا علي سيدنا عبد الرحمن بن عوف عبد المقبوضون عن باي وانت مبايع كون باي ستريت عودي يبقى وانت مبايع كون ستريت كده واسلي ìtàbùrúkú yẹ kí wọ́n sọ nípa rẹ̀ náà ni afáàfẹ́ sọ́lá ìfàkàwò ìtàn ti Bukhari lágbọ́ yẹn kí wọ́n wá ní ìtàn àwọn ọ̀tọ́ ọlọ́wọ́ bá wọ́n fi yan wọ́n mọ́ ọ̀sọ̀gbọ́n ti yẹn sínà Usman ìdílé bá gbọ́ yẹn wọ́n pé káàì ẹni tó bá ní ẹ̀mí dáadáa láàrúgbẹ eléyìí òkúrọ̀ rí bẹ́ẹ̀ eléyìí bá rí bẹ́ẹ̀ àwọn sàbí ọ̀dá nìyẹn bí ìyá àdúgbò ọlọ́ọ̀bá kọ́ sọ àwọn kòtò tó dáa tó wọn. ثاني ومن المعزن أننا نرى كتب التاريخ العديفة التي تتكلم عن حياة الصحابة صورة عن رواية البخاري ta ni ominal mahazin n tó báyẹ̀ ní jẹ́jù n tó báyẹ̀ ní jẹ́jù ni pé nínú náírà kútùbù tààrí a àwọn ìwé ìtàn ó ara àbísà pàápàá contemporary history táwọn yẹn tẹ̀sí ní ìsìn jọgbẹ́ wọ́sùkọ̀ yọ amú ìjọ tó kálẹ̀ mọ́ àyà ti sàhábà kí wọ́n sọ̀rọ̀ ń pàgbéṣẹ́ ayé àwọn sàhábà níbi sẹ́lẹ̀m tó rọrọ̀ àndìrúwà ìwé àti imam buhari gbà ta sọ yìí tó pé kò sí wàhálà ń bẹ yìí wọ́n pàtì completely wọn ọ̀tí ẹ̀sọ̀rọ̀ ń pẹ̀rẹ̀ mọ́ ọmọkú ní ìwáyà ti àbí mẹ́hìnà almakzuba fi tàrí tọ́bàrí tí wọ́n a mú ìdán tí àbí mẹ́hìnà almakzuba òkúrọ́ ni ó òkúrọ́ ìrọ́lọ́pàá wọ́n a mú inú ìjọ tọ́bàrí وعزى نفسه بوز واسو تركيه بوز ان يسلنا عثمان بوز واسو بوز ان يسلنا عثمان لما طعن عمر بن الخطاب رضي الله عنه قيل له عندما قتلنا كما قتلنا عمر بن الخطاب رضي الله عنه كما قيل له عمر بن يا امير المؤمنين يواسو المؤمنين لو استخلفت بان يلميت يورا قوري ṣe na abọ́kà ti yẹn wọn wọn náà bá yẹn lómi tí ọ̀rọ̀ kù rẹ̀ kára mẹ́nà àtàkàlẹ̀ tàlmùfẹ́yà tàlmùfẹ́yà lọ́wọ́ kára Abu Ubayda bin Jarrah hayyan àtàlàfù ṣẹ́pẹ́ sí na Abu Ubayda sí wà láyé ni òun ní báyà wa in sáàlá ni rabbi qultu tí wọ́n bá bí lọ kí ló dé bí yẹn Abu Ubayda يقول يقول مقبوطة نبي رولو بصبعي في إنه أمين هذه الأمة هنا نتوصي على الأمة هنا أمين على الأمة مسلموا فينا حقنوا لو كان سالم مولى أبي حذيفة عين لكلفته أبي سالم أمه دو حذيفة بولا عيني أبي حذيفة بولا عيني بيها وإن سألني ربي ثم أبيت بلهم في kílẹ̀bà tí mo fi yàn kóòtù àmìtù nàbí yóká yàkó nígbà pé mo bá nàbí yorùbá sọ pé iná sálìmà ṣẹ̀dídìlọ ọ̀bẹ̀lẹ̀lá sálìmà ní fi ọlọ́ọ̀bà lókọ̀lọ́kọ̀ kààlà ọ̀rọ̀jùlù nígbà tí ní ọmọdé bẹ̀yẹn ìka ti irọ́niyàwó nígbà tí ní ọmọdé bẹ̀yẹn kààlà ọ̀rọ̀jùlù arákùnrin sọ nínú àmọ́mọ́dé máa sọ fún tó ní kọ́lẹ́tì lára àwọn tó wà láyé yìí abdulluka alayhi kí n tó tó kárára ọdọ́dún abdulluka alayhi kí n júwẹ́ tí àwọn kọ́lẹ́tì lára fún abdullahi bin umar ọmọ rẹ abdullahi ọmọ umar tó ní kọ́lẹ́tì wẹ̀ ìlà ẹni fàkàtẹ́ ni lẹ́yìn náà ó ní sèwọ́n náà bá dójú فقال عمر عمر رضي الله ولو بنسيو حين مرسل شبليك والله ما أردت الله بهذا أردت صحيح في وجه اليلوبة أردت جفت هذا أردت صحيح في وجه أو أردت جفت هذا والله ما أردت الله بهذا والله في وجه اليلوبة ويحك قال كيف أسر لك رجلا أجز عن طلاق امرتي بو ما في ìyẹn jẹ́ pé ọ̀rọ̀ ìyàwó ẹ̀gán àti ẹ̀sìn ìyàwó ẹ̀gán kò kò mójútó gbogbo ìyàwó ẹ̀gán rẹ̀ kẹsẹ̀ ní Abdullahi bin Umar akọ́kọ́ ìyàwó ẹ̀rẹ́ tẹ́lẹ̀ bí kò bá ìyàwó ẹ̀ padà ebó ni ẹ̀ máa ti yẹn jẹ́ pé òun pẹ̀lú sinamu bọ́lá tó lọ́dọ̀ kọ́ ọkọ̀ sí ọyá tó ìsinmi àti sinamu ló ti kọ́kọ́ lọ́sọ̀ lè fẹ́ pé bá mi kí n kọ̀ so sayyidina umar wa gbọ́n ma fi anya irọ́ náà wọ́n kọ́ mọ́ sayyidina abdullahi o ogun sayyidina ali wa sayyidina abdullahi sa lọ́rí kọmọrin rẹ̀ eh, wọ́n ní sayyidina umar wa ẹni tí ó lè andu àfíà fi ìyàwó ẹ̀ wàá gbé àfíà al'ummali ní lọ́wọ́ da araba fi amurikum kò sí orí bí ọ̀rọ̀ alámàrí yìí وما أمدتها أفأرجع فيها أحدا من أهل بيتي لينا ميو من دمامي تجمع تجمع بصدق رفيق كانوا ورا عليمي إن كان خيرا لا يكوري نكاد يعتواجه إسلام فقد أصبناه منه أواتي أتمكن وعن به وإن كان شر فشر عنا فقابلوا لي وعن به أتفجينا كوا كلمنا طوه معناه شر بعد يبدو عنا دينا سواه بحسب آل أمر قلت فما بأمر أن يحاسب من أم رجل واحد موسيس ألك ألك سلسة الله وحاسب بإسلام رجل واحد ويسأل عن أمر أم محمد صلى الله عليه وسلم كما بلنك على نبي محمد صلى الله عليه وسلم فما ك... فأما قد جحبت نفسي وحرمت آلي mo gbẹ́mí ara mi jà mo sílẹ̀ wọ fáwọn ẹbí mi ọ̀yìn najautu kafafan la wizrun bala adami inni la sa'idun tí wọ́n bá ní kí n fi àfiyọrí lórí ẹ̀ tẹ̀lé tó tó wa lẹ́yìn kò sí ẹsẹ̀ lẹ́yìn kò sí ládá lájúdájú mo wà nínú àwọn tó kóso orí ìlẹ̀ pẹ̀lú pé dúdúmọdú yìí wọ́n zọrọ fún ìsìtàfàṣù lọ́kàdé ìsìtàfàṣù mọ́n hùwà khairu minni tí bá yẹn nìkan tó kó dúó ẹnìkan náà ti ẹni tó dáàbò mí lọ sí yẹn nìkan tó dúó yáà ni Abubakar òbí Abubakar yẹn nìkan tó dúó lẹ́yìn mi ẹni àtúrọ́tù fọkàtúbàtà man huwa khairu minni wọ́n fi lẹ́yìn yẹn nìkan ẹnìkan náà ti wà nígbà ìgbẹ́ tó náà yẹn nìkan yáà ni Rasulullah sallallahu alayhi wa sallam annabi ni wàlá yìí dá yìí kùn lọ́wọ́ lẹ́yìn náà ọlọ́run ni rẹ̀ ṣe láàrin ọlọ́run ni rẹ̀ ṣe láàrin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní máa ń dù rẹ̀ kò sọ̀rọ̀ ìfìrí pé àwọn alẹ́ mẹ́rin àbẹ́kà gómìnà ń kátìlá kan pé àṣìfá tí wọ́n ń sọ̀rọ̀ mọ́ sí pa Umar bin Khattab radiyallahu anhu mo rántí pé mi mo bèrè bèrè yẹn lọ́wọ́ mẹ́lá jọ yẹn pé mẹ́lá bóòlù ọlọ́run ti jẹ́ kí wọ́n pàṣẹ achievement ìwé ti expand ìgbà yẹn ní sẹ́mu Áfíríkà mọ́ ẹ̀

sẹ́dínà ọmọ òkú gbà wọn gùn wọn bèrè fẹ́ dáfẹ́ bá mi wò ó ṣé mùsùlùmí àbí kìí mùsùlùmí ṣé mùsùlùmí àbí kìí mùsùlùmí gẹ́gẹ́ wí náà ọba ní kìí mùsùlùmí ní alhamdulillah ọ̀sẹ̀ni fọ́nà ọba tó ẹgbẹ́ kìí mùsùlùmí pa mí. ṣé ló dé báyọ̀ ní àmọ́ ní kó lè mọ̀ táì yọ ọlọ́ba. نعم حين خرجوا ثم راحوا فقالوا ثم جاء له ملك بكرمه فقالوا يا أمير المؤمنين هو أمير المؤمنين لو احدت هذا او سبيا دينك عليه او سبيا الكون عليه فقال قد كنت قد جمعت بعد مقالاتي لكم بين متقوم يجو لن يرى بي متقوم يكري انا انظر اولي رجلا amúrakùn huwa àhàrákùn lè mọ́ owó pé kí n yẹ nìkan nínú àwọn alámàrí ìfẹ́ tí lọ́pọ̀ jọmọ̀ lọ́wọ́ àbíjù ẹni abírí jù ní wà ní yá nílá kùn ara hakùn tí pé gbé sódòdó wà á ṣára ilẹ̀ alì ọwá na wọ́n ti na alì wọ̀rọ̀ hàtí ní bí àgbọ̀n dákú lórí pé gbogbo bá rí lérí lójú oorun dákú mi pé fara àìtò rájù lọ máa rí dákàlà jẹ́nà tó wà aljanna àgára sáà ó ti gún àwọn ọgbọ̀n fàjá àlà يهتف كل قدة بائية فيمد إليه وبلس فعلمت أن الله غالب على الأمر موك أولوبا بنيو بوري على أمري رهي متوف من عمر يقول فيبا أميسين أمر فما أريد أن أتعمله عيا وميتا كيف عليني المجد ثلاثني على أمري ميو فيبا قرما وقرأتك مثلنا وعليكم بآء الله راس قلت له يا إيه مسكعين يعني كلمه كلمني كنوا الذين كان لهم الرسول صلى الله عليه وسلم هذا قال لي سوف خذوك لايك انكم انهم من اهل الجنه ايوه ويو اما الجنه ني هناني سعيد ابن زيد بن عمرو بن نفيل سعيد بن نفيل آه، بن زيد بن عمرو ابن نفيل ابن نفيل منهم وليس على ودخله أمامي يكذنه وما توقنه ولكن ستة لما مفع تأمني علي سيدنا علي وعثمان سيدنا عثمان ابن عبد المناف عميجي أرمان دون عبد المناف ويعني سيدنا علي أتسيدنا عثمان متى بابا وعبالون بابا النبي صلى الله عليه وسلم بابا وعبالون عبد المناف بيوزي وعودي كان عودي وعودي لكن في كتنامة فهي علي علي وعثمان في عثمان ابن عبد المناف عمي جمع عبد المناف عبد الرحمن بن عبد الرحمن وسعد حالا لرسول الله صلى الله عليه وسلم بني عبد الرحمن السادس جاء اما يا مما النبي صلى الله عليه وسلم اما يا ولو بيعونا خالا ما جاء فون ودي نعم وزبير بن عوام حواري رسول الله سلم وابن عمته داني زبير وما عوام حواري النبي وسلم كنا لرجوع النبي عليه وسلم وده جواجة وما برو بماري وما برو بباري لبيني وطلحة خير ابن عبيد الله في لها لوري انتو لوري ابن عبيد الله فاختاروا منهم رجلا يعني مسؤولية اللي هي كانوا معتبه صحيح فإن ولو وليا تعاسنه بات وعنها كسلادة كيف الوقت معازنة كواجه أولو أولو فوني من دادا منيسا زادا فو وعيننوه كيانا لوه ọ̀nà ìtọ́ mi náà ahadan minkum tó bá ti àyẹ̀ nǹkan nínú wọn wọ́n bá yà tàbí wá bí ilé ìyàmà náà kó lè kó mú àmánà rẹ̀ ṣe fakara ju ọmọ jáde fakara abbasu ni ali sinna abbas wa sọfọ sinna ali la tẹ́lẹ̀kùn wọn fi bẹ́ wáyé kara akara lọ ìlà gbogbo

يا امير المؤمنين يا امير المؤمنين يا امير المؤمنين عبد الله بن عباس ما يراه يكون في الصلاة الصلاة الصلاة ما هو تبني كفين دلون بني الصلاة الصلاة الصلاة ما تاني أنا أصلي الناس أفكروني أنا مين مثل قبل قبل قبل مزبوط أكبر أكبر فيهم lábọ́já kẹrù fún wọn lábọ́já kẹrù fún wọn ó di àwọn sàábà nù àwọn wọn yìí kájọ náà wọn gbélé ayé wà lọ́kàn wọn ara ọ̀ tí wọ́n pe yá mìíràn mọ́mí ní ìyá kọ̀dá kò dílẹ̀ àfìláàbì náà bẹ̀rẹ̀ pé ẹ̀kì rẹ̀ ti káyà asọ́láàt asọ́láàt asọ́láàt asọ́láàt asọ́láàt asọ́láàt náà tẹ́tí kírù ni wàhálà tó délẹ̀ wọ́n ti gún yẹn nìkan òun kírù wọn ni ara àwọn ẹmẹ́jẹ̀ pé ó ti mílíọ̀tì yẹn wà ní kírù ẹlẹ́kírù فلما عزب عمر دعا عليا ما عمر واقي علي وعثمان بوبي تي تارات من من ناس كون يو وعثمان وسعد الاستاذ وعبد الرحمن بن عوف وزبير بن عوام أخي زبير بن عوام فقال إني نظرت فوجدتكم رؤساء الناس ní mo wúrú sọ̀rọ̀ fún tẹ̀lẹ̀ yìí mo á ká yìí mo kùrí náà ní aṣíwájú àwọn èèyàn wọ́n ká dátàhùn ẹ̀yẹ̀ ní ẹ̀dà wọn sí rèé wọ́n á yẹ kó nù hádà amúrò ìlà fìkùn alámàrí kò sí lọ́wọ́ ẹlòmíì láàrin yìí mo kùrí náà lọ́wọ́ àkọ́lùkẹ́ rasulù wọ́n òdòdó ó di wà wọ́n ni ẹwọ̀rọ̀ tó yá yìí wọ́n ni ọkàn fún ìdára sọ̀rọ̀ sẹ́lẹ̀m ọlọ́run ni kí wọ́n gbẹ̀mí àmì sẹ́lẹ̀m bọ́wọ́ à ń kún rọ́bìn ó lè yẹnu sí gbogbo yìí gbogbo yẹn lọ́yọ́ sí wọ́n ni lá àkàkùn náà sọ àlẹ́ mi ò báyà wàhálà wọ̀nyí lórí yìí ní sàkóso sábà ti lórí dé wọ́láàkìn àmọ́ àkàkù àlẹ́kùn ìkẹlásìkùn gbọ́n pàáfin gbọ́n kí mọ́ yàpá kí ìyẹn wà ìpàlà àrẹ̀ báyìí هو أنقنا إسراف فيما بين فلان يرعين يختلف الناس يبدأ يقع أو ينو يقع أنا هدو أجد له إلى أجد عائشة علي ومن يرام مواصيل عائشة بإذن منها كبه ناري شاوروا كواسي شاور الآن يرعين نختاروا رجلا منكم كان ينكرا على رعين هم ثم قال هنا فنعلوا لا تدخلوا بأجرة العائشة ما بنو يرعاني ولكن كنوا قريبا اسم بيني اسم بيرعاني ودع راسه وقد نزف الدم أو بوريا قال جيت بوريا على جيت بأربعة ما يجبين جيت بجيب بوري دخلوا فتنادوا وما هو انتم وين وما بلا سفار ولا لا ثم ارتفعت أصواتهم ohun wọn bá lọ sókè wọn bá fún bínú sí àwọn ohun gbóhùn sókè fakara abdullahi bin umar abdullahi bin umar tọjọ ma tún náà kò subhanallah mẹ́rin fún ọlọ́ba inna amir muminin lam yamut bad amir muminin ò tí kú lọ rẹ̀ lọ ti dàrú báyìí fa'asma'u an taba ọba gbọ́ ọba gbọ́ ọba jí padà kí náà ọba gbọ́ فقال ألا تؤردوا ان اذا إخوانكم وعلى إيدان صحيح أجمعون بما بقوا فإن مت فتشاوروا ثلاثا أيام باكو اواجو في المتعة اقل بالناس شعيب شعيب رومي منكم كيف أمية ولا يأتينا يوم الرابع ولا يأتينا يوم الرابع إلا وعليكم أمير منكم tó a jù pé ẹgbẹ́jẹ̀ kí ijọ́ kẹrin dé bá yín o àti kẹtì yan amiru láàrin ara yín wọ́n yá hadúrà abdullahi bin umar musa mushiran abdullahi bin umar kọ́ wà láàrin yín gẹ́gẹ́ bí abdullahi la ṣe ọlá ha òní partner yín nínú ọ̀rọ̀ yìí في الأمر نوع الأمرين فإن قدم في أيام ثلاثة فعذروه أمره كلا بدي أتعبوا تبدي لا ندمة تعتافوني لأنك أفشنتين على أمرنا وإن مدت الأيام الثلاثة قبل من قدومه فامدوا أمركم فأيكويك وديك على مدت أمرنا ماذا كنت يدعيدوا من لي بطرأة تذكر موسيقى كالكمي طرها فقال أسكار بن أبي وقاص رضي الله عنه ina sadar kai ana laka wala yi khalifu insha Allah suna talabin mamuwa kalure laina a kudani ya fahimta ba da abisari kalu goma ba a kara umar umar arju an la yi khalifu insha Allah yana ne uku ne zikini kun ya fa amma azunnu an yalli hada amru illa rajulun hadaini rajulain kuma kai kan kan ciyo je asuwajin nínú alámàrí ju àwọn méjì náà lọ aliyu wa usman aliyu àti usman ẹ̀yìn wọ́la usman sọ̀rọ̀jùlù sí ilẹ̀yìn ẹgbọ́ o pẹ́pẹ́ alámàrí iye bá bọ́ sọ́wọ́ usman wọ́n wọ́n rọ́jùlù lè ẹnìkan tó jẹ́ntù ni ẹnìkan tó jẹ́ntù ni wọ́n wọ́la aliyu sí ìdùhábà pẹ́pẹ́ ẹnìkan tó máa sáwàdà ni فأهنا به يدفت أن يحملهم على طريق الحق وقلنا نسي بمسجونا الأدودو which means إن أمر أفن أفن إن علي عبد أخوني إتاروني منقع ويلي إسلام وشياني وبلا وعلى أهل السنة وانا أقول لين كعباين ولا مصران ولا بعض وإن تولوا سعدا فبأفعالها خير tawallu sa'adan fa ahluha khuwa ko sa'ad wajnya alipo unna tudinu wa illa fa yasta'in bihi wali abi gbogbo ba je kurkun wa ìrànlọ́wọ́ sa'adu fa inni lam azil azilahu an al-khiyana wala da'f ma zu kun ba mo yo ni gomno ku banjo ko yo dale ni lo se abi baya o le ni ونعم ذو رعي عبد الرحمن انت رعي جنا كمستثنى لاني نعم عبد الرحمن رعي جنا مسددة رشيد انت دون ديني ده منامي لا من امر من الله حافظ الله بعون ينتما يعني داببو فاستمعوا عن منه ما قرر منه وقال لها على انصاري wọ́n sọ fún tọ́lá àǹsárí báyìí pé yá àbá tọ́lá sọ fún àbí tọ́lá àǹsárí gbogbo yá àbá tọ́lá ìlú àbí tọ́lá iná láà tọ́lámà àzàl islam bikum ọlọ́wọ́ bá àgbàsí pẹ́lú ti ká kẹwa gba àwọn mẹ́kùn wọ̀nyí ní kí ni ìyànjú àtà yàkàtàrò rọ́jùlọ mìíràn fún ìmọ̀ nìkan ní àárín wọn látíwájú ọ̀kára Miqdad ibn Aswad ó bá sọ fún Miqdad ọmọ Aswad ìzá wà àtìmúni fi hafrati gbágbébí sínú sàárè ní kòfòmídá fajma wa áùláì rọ́hàtún wọ́n á kọ́ àwọn mẹ́fà ìjọ àtà yàkàtàrò rọ́jùlọ mìíràn دافع منين كانوا وقال لشعيب بن أبي شعيب هذا شعيب يغزو شعيب قال شعيب صلي بالناس تلك الأيام يعني وشعيب واني كبر كان فهم يفهم متعة ودخل علي حين يقوم علي وعثمان وزبير وأدخل وسعد وعبد الرحمن بن عوف وطلع ان قدم حصلت بعدي كموه وحبيره عبد الله بن عمر لما عبد الله بن عمر ولا شيء ولا من الأمر قلت بسبب كل ما له وقم على رؤوسهم كل قدولا عنه فإن اجتمع على خمسة تضرب رجلا رحيا أبا واحدا إبارة أمان أورو إبارة أمان صدو بكنا إذا ما يفكرني كباب يقال عنه الجيورية دال قولي تضربوا واشتد رأسه واجبر يدانه وإن أو اضرب رأسه بالسيف اجبر يكر بعيدا وإن اتفقوا أربعة فاضربوا رجلا منهم رجلا منهم وإن أبى اثنين فاضربوا رؤوسهما كما ما يبعد دون بكنا ما بفاهم في أولي لقوجا àwọn méjì tó máa yàtọ̀ sára àwọn ọ̀fà ẹgbẹ́ orí wọ́dà وإن تبقى أربعة متى أبعدان ناني رجل رجل فرد منهم دوات من يجون يعني أمامي تمانيا كان لاني وا ودي أمامي كلا كلاني أمامي ناني ودي ينوع أمامي ودي مجمع ودي أبا إثنان أمامي فاني أمامي دو وتجين كلاني في عالتاء فرماني عندي وانيا أتيا مكاني في فرمان àwọn méjì tó bá kọ́kọ́ wọ̀ ọmọ fàdúrébò rọ̀hùsá ọmọ ẹgbẹ́ oníwọ̀dà lọ ọdí yẹn ẹn rẹ́dí ẹ̀ sọ́láta rẹ́júlá mínúhùn àwọn mẹ́ta wájú ọjọ́ pé mẹ́ta àwọn amẹ́ríkà náà àwọn mẹ́ta yẹn sọ́láta rẹ́júlá mínúhùn àtàwọn àdúkà míì láàrin wọn láàkàmù abdullahi groupe d'abord là vraiment avec on y odi kina wilo atamu abdullah ibn umar ay farqain ukum ukum lahu رجلا منهم وبوقف سيدنا عبد الله فرما ولم يرجعوا بحكم عبد الله بن عمر اقول مع الذين فيهم عبد الرحمن بن عوف tí wọ́n bá ní àwọn faramaun tí abdullahi faramaun gbogbo mo yéde ẹ farama ibi tí abdulrahman bin awf bá wà nìkẹ́ farama bọ́kúlò bá kí nìkẹ́ pàwọn lókù yókù yẹn in ragibu amma sama alayhi nar wọ́n ti farama in ragibu amma wọ́n ti farama in táwọn yẹn faramaun ẹ̀kọ́ dànù kóòtù asára tó báyìí pé osmani هذه رواية من نفسي ديني ورواية مينف وفي مخالفات عمار وصف القرآن ظاهرة ظاهرتها برواية صحيحة تقرأتي تعجب صفة التي نمو بخاري فتح التي أخرجه بخاري تبا مباربوعة ثم في زيادات المنكر أمر تقول وعمته نفقون منها ناني اتياح با استباحة أمر دماء من قال عنهم إن الرسول صلى الله عليه وسلم مات وهو عنكم راض ìfìlétọ̀ ọmọ ẹ̀jẹ̀ àwọn tí a lè fi pé òun àkọ́kọ́ tó tọ́jú pé ànẹ́bì mọ̀ sí ìkú ọyọ́nú sí ọlọ́rin tí ló múra ọjọ́ àti ilẹ̀ ẹ̀jẹ̀ wọn ní ẹ̀sọ̀pọ̀ pamọ́ ايوه اقول على السيد عبد تقول سبحان الله ايمان فلوبا كيف يستحيل عمر بن الخطاب رقاب الأولاء الصحابة العدلة قول كن عمر بن الخطاب رضي الله عنه كيفاسي كديوري او صحابه ما الادله من الله عثمان سيدنا عثمان علي سيدنا علي وطلحه سيدنا طلحه وزبير وزبير سيدنا زبير وعبد الرحمن بن عوف سيدنا عبد الرحمن وسعد بن عبي. وقال تعالى لقد هذا يظهر لك اللي جت لي يخافوا كذب عاد الرواية إذا توعنوا كتعين ثم من استاجروا على توكيد لينا تعني وعنه ناس يعمل فهذا سيزرقك اللي جت لي تعائر لي إليه إنه تلقيف لي الروح الوعد لا شيء غير التلقيف وفين كمين قبل يروت وقع دقع له ثم تلميح بل صليح ولي ورسول رباني بل هو صفون لأن علي هو أهل حق بالخلافة منصبي سيدنا علي بنيته من كل خليفة قديوا والله تعالى فأوان الشيعة بيتوا وربنون وروا الإسلام والله تعالى أعلم ولو سبحانه وتعالى عثمان أحق بالخلاف على الدرابي السلام عليكم ورحمة الله وبركاته ọlọ́wọ́ bá kó bá sọ wọn fáà súnà lẹ́sà rẹ̀ inú ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹn tó fẹ́ tán kálukú bá gbámú tí ẹ bá rí ọ̀rọ̀ kan tó bá takò sọ̀hí Buhari kó mi bá sọ̀rọ̀ náà àwọn kan kìí sọ̀hí Muslim ọkọlù ìtàkìtì na imam buhari bàbá àríwá ẹ̀kọ́ ni ìṣòro ni bẹ́ẹ̀ ni gbogbo àlámọ̀rẹ́ ẹ̀sìn kẹ bá rí ọ̀rọ̀ wọn sọ̀hábà rẹ̀dùwánu lẹ́yìn àríwá àjùmáyìn tí wọ́n panukọ̀ lórí táàrí ẹ̀kọ́dá àárín wọn láti kàn wọ́n wá náà wọn tàbí òun kọ́rọ̀ àtọkùn wọn lọ́kọ́rọ̀ yẹrọ ni kò sí èmi jìnbẹ̀ kẹ bá rá wọn tàbí ọlọ́sọ̀ òsìsì ìsìlámì ó yá ìkọlù kẹ bá rá wọn tàbí òun kọ́rọ̀ lórí ẹ̀sìn kẹ́mi sọ wá wọn náà wọn àtúbà òtò àbẹ̀ ó dùbà tó kẹtọ̀ kọ́rọ́ wọn ọ̀rọ̀ yẹn lọ ni à ń tún bèlè àní kẹrà kò ti wà yìí kọ́rọ̀ wá takọ̀ àwọn wọ̀nyẹn. káì ó di yẹn kọ́mi ohun táwọn yẹn gbọ́rọ̀ yẹn láti ẹ̀kí ló kúrò ẹ̀fílẹ̀ ó di yẹn gbọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ ọlọ́run sọ tó ètò yẹn tó di ayé jù kọ́mi àtànà ó bá yẹ tọrọ káwọn sẹlẹ̀ tọrọ àwọn síwájú rẹ̀ kọ́rọ̀ yẹn kì í tọrọ yẹn. ṣé bá rí ọ̀rọ̀ kan tó bá tọ̀ lọ́fà àwọn ọ̀tá ìsìlẹ̀m ọlọ́run bá kọ́ bá sàlékún ìyà fún ọmọ sàárè wọ́n gbìyànjú láti ba ìmọ̀ Bukhari jẹ́ wọ́n náà rú àwọn àbíbù ìpínlẹ̀ tó yìí tó yá wọn wọ́n ti rọrùn nínú tílẹ̀ tí wọ́n mọ gbùjẹ́ rẹ̀ nù wọ́n gbìyànjú láti ba ìmọ̀ Bukhari jẹ́ kọ́kọ́ lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ ìmọ̀ Abu Hurairah kẹ́dà Abu Hurairah wọ́n bàá jẹ́ gan-an wọ́n ní pípọ̀ ọ̀rọ̀ náà lọ wọ́n kọ̀rọ̀ sọ́dọ̀ ìmọ̀ Bukhari wọ́n ní kọ̀pọ̀ lárúbáwá wọ́n ní gẹ́gẹ́ wọ́n ní ó di eyín zikiziki lárúbáwá russia ni wà ní kiri europe bi adilla kini nadi rijal ó di ewa mọ́rọ̀ wọn tó tọ́lọ̀ akida lima akida alusunna wa jama'a ó di ewa bẹ́ẹ̀ náà ni tàn yẹ́yìn náà sì máa lọ báwọn láàrin tẹ̀sán tó bá takò aflu aflu tó síwájú ọ̀rọ̀ bá ìjàjà خذي بودي لوني والمذاكرة والله كان ولا تلك يابا ولا لا إله إلا الله نعم وعليكم السلام بالله هذا أنا أنا وقت بنواني وقت بنواني مين فيه لكر بنورة إمام كباري إمام كباري كتافين يرين بقى عشي أريد ọ̀pọ̀lọpọ̀ àwọn alùsùnà kò wà yìí wọ́n sọ pé bá sábà àṣàrí àrà wọn àti ilẹ̀ àṣàrí àrà wọn wọ́n kọ́ mọ́ mẹ́mú àṣàrí mẹ́mú alẹ́ àṣàrí kí ni mo tẹ́lẹ̀ lẹ́nu kò sí nígbà tí àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ pé ìmáàmù alùsùnà ni àwọn mọ̀ tẹ́lẹ̀ tó wà náà ọmọ ẹlẹ́yìn wọ́n yá ìmáàmù ah, àwọn ni ìmáàmù àwọn ni wọ́n pẹ̀lú ẹ̀ ìmáàmù kòkòrò aráyìí wọ́n ti gbé ideology tiwọn fún un kílídà wọ́n ti gbé wọlé mọ́mọ́ ìmọ̀mù lánàá lọ́fàá ẹ bá pàdé bá wọn pàdé wọ́n ní mẹ́dúrásà bíi lọ́wọ́ nù áàlù sunna mẹ́dúrásà nínú tèmíyà àti mẹ́dúrásà àṣàárí kò sí mẹ́dúrásà kan mẹ́dúrásà lára áàlù sunna ọ̀jẹ̀má kò sí ó di yé wa gbogbo àwọn tí wọ́n mú mi mà lẹ́yìn ọ̀dọ̀ wọn tí mú wọn mi mà lọ́wọ́ bá àtọ́ lẹ́sàrẹ̀ ó di yé wa wọ́n kúrọ́ mọ́ ni wọ́n kúrọ́ mọ́ ni wọ́n gọ́dọ̀ yìí wọ́n mọ̀ kúrọ́ mọ́ ni ó di bí ìgbà tí mẹ́lá bọ́kà gómìnà káráìsì làwọn kan náà fẹ́ máa lọ fọ́tẹ̀lẹ̀ mọ́ mọ́tò kúsin lẹ́ti ṣe àwọn oúnjẹ ti zẹ́gbẹ̀gì oúnjẹ ti di Ibrahim ọ̀hún táwọn ìwọ́n ti ti ká wà ní kẹsànù kò sí ìgbà ti jẹ́ bẹ́ẹ̀ lọ́fà ọmọ mọ́ mọ́tò kò sí ó di yẹn ó bẹ́ẹ̀ ṣe ó di lẹ́jà tàwọn tó lọ́ọ́ dín nǹkan wọn gbà wọn bí yẹn bó ti lọ ní wallahu ta'ala alam náà. oníbèrè ilé wọn ní asalaamu alaykum wọn lórúkọ àwọn Ismail Suleiman láti Èkó. láti Èkó. náà wọ́n ní kí ọlọ́run bá wa san yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san olóore fún gbogbo àwọn ìdáhùn béèrè àwọn tẹ́ẹ̀nì dáhùn. alẹ́ gbogbo wọn náà. wọ́n wá ní lórí ìbéèrè táwọn béèrè láìpẹ́ yìí. ìpèsè ìgbàláyè wà fún àwọn ọmọ olóòkú kí wọ́n se oúnjẹ fún àwọn àlejò tán wá bí òkú bàbá wọn àbí kí àwọn àlejò se oúnjẹ fún àwọn ọmọ olóòkú ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ìgbàláyè wà kí èèyàn dín àkàrà lẹ́yìn ogójì ọjọ́ pẹ̀lú èrò wípé àwọn ó pín àkàrà yìí fún pẹ̀lú èrò pé àwọn ó pín àkàrà yìí fún àwọn aláìní ẹ dákun kí ni ìwòye ní lórí àlámọ̀rí jazakallahu khairan. alhamdulilayi wa salatu wa salam ala rasul ọ̀rọ̀ islam kì í ṣe pé ìwòye sí mi ẹ̀rí ni bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yìí pé alhaq yóò bil adilla la bir rijal máa mọ̀ lódò pẹ̀lú ẹ̀rí ni ṣe pé àwọn alágbájá alágbájá sọ báyìí ó dìyàn nípa pé àwọn ọmọ olóòkú kó ó sóúnjẹ fáwọn àlejò kan wá wọn wá àbí káwọn àlejò sóúnjẹ fún wọn gbogbo dé ọba mọ̀ ìwọ tó bá ń jálejò tó lọ bí olóòkú ẹ kó ti pìpẹ́ fúnra rẹ pé tó má débi ẹ kàntín báyìí máa tó lè jẹun o ìgbà máa kọ́gbọ́ orí ìgbà jẹ bó àkàrà àti búrẹ́dì àti mìíràn àti kọ̀ máa mú kò yẹ kí yẹn jẹ́ ní olóòkú rárá rárá amọ́ràn afá àgbà pé kí àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àwọn alábàápítà gbọ́njẹ wá fún àwọn ọmọ olóko ní ìṣe tí kéré àfaramánì nígbà tó ṣèjì nàìjíríà sàrọ̀ rẹ̀dí ọlọ́wọ́ àmì ìtàláìsì ànábì sí àwọn ẹbí rẹ̀ àwọn ìyàwó rẹ̀ ìtìná olè alẹ́ jẹ́fọ̀rọ̀ tó àm ẹ̀dá ní oúnjẹ fáwọn ẹbí jáfà fa iná wa táwọn ọmọ yẹsùgbòlò àìrójú ní ọ̀jẹ̀ kan náà ni wọ́n ẹnumọ́ kọ́ọ̀tù kan náà ni wọ́n ó yí wa sidna Jafar bàbá rẹ̀ jẹ́ Abu Talib sidna Muhammad sallam bàbá rẹ̀ jẹ́ Abdullahi Abu Talib àti Abdullahi bàbá kan náà ló yọ Abdul Muttalib ló kìí wọn tó nú ọmọ ẹgbẹ́ kí ni kọ́ọ̀tù kan náà ni wọ́n àgbẹ̀ ẹ̀kọ́ ni abánabi ń sọ fún wọn nú wọn pé wíjì ọ̀pọ̀ ẹ̀ tí alẹ́bì náà àgbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n sọ fáwọn ìyàwó rẹ̀ pé ẹja náà fáwọn ẹbí Jafar ìyàwó rẹ̀ táwọn ẹ̀ ọkàn àwọn anábì náà ó tàwọn ìyàwó anábì náà àmọ́ àwọn tó nǹkan yẹn kàn gan nìyẹn ó di ẹyin bó ti lọ nìyẹn àwọn àlejò máa wá yẹn tí yẹn bá wá pọ̀ àlejò wọ̀nyẹn mẹ́ àwọn ìdàrá ìsì ní kí àlejò máa lọ bí olóko ọmọ lọ lọ pé òun fẹ́ lọ lọ́sọ̀dọ̀ wọn tó wọn máa jẹun mẹ́ ara ó di wa àbí kọ́ni kó dùn ọgbẹ́ tó bá dé bẹ́ẹ̀ òun dáná oúnjẹ táwọn máa jẹ àwọn dáná oúnjẹ táwọn máa jẹ ó di wa lẹ́yìn náà lẹ́yìn ogójì ọjọ́ lẹ́yìn kí wọ́n máa dà àbí gbé ìgbé dáa ni

mo ní kí ló ní mo ní ilé ìrìn àti àjò ibi yóò jẹun ẹ mo ní kìí ṣe bí kó lọ hajj lè jẹun kó lọ hajj lè jẹun lè ṣe hajj lè hajj oúnjẹ tó jẹun kó lè bá àrókò sí hajj ní ẹni ìsinmi ẹ̀kọ́ lọ́mọ ènìyàn ó sì kọ́ lọ sí hajj fúnra rẹ̀ yóò jẹun kí ni pé oúnjẹ ẹ̀ wọ́n ní wọ́n fẹ́kọ̀ lè jẹ lọ ó ní yé wa wallahu ta'ala alam náà. ẹ ẹni tí ẹni tí ni oúnjẹ ẹni tí ni oúnjẹ agbọ́dọ̀ fi sàrà fún un torí anabi sì sílẹ̀ sọ́nù hadith tí imam ahmed gbà wáyé pé ní àfọ̀ǹtì náà abdullahi bin jarir lọ́gbà sí wa pé anabi sílẹ̀ láyé anabi sílẹ̀ káwọn yẹn máa kójọ jẹun lórí olókùn akàkùn bẹ̀yìn òkú jẹ́ ni káwọn yẹn kójọ jẹun nínú olókùn wọn kójọ jẹun kó wọn dáná oúnjẹ fúnra wọn àkàrà oúnjẹ ni mẹ́ta oúnjẹ ni ó di ewa kọ́lá débìnrin oúnjẹ ni ó di ewa káwọn yẹn máa akàkùn ìbẹ̀yìn òkú jẹ́ ni. àrẹ́rì kọ́kọ́ kẹta dẹ́kàrún ìkẹjọ wọ́n yọ̀jẹ̀ ara any day any given day àbúrò jókòó ní olókùn ká máa jẹun nítorí pé ti gba yín nìṣẹ́ pé àwọn èèyàn á kà fún bí afáàní tí àwọn ni ọ̀rọ̀ ṣíṣe adam rahimahullah sọ ní 1979 ọba yẹn ti tíra yẹn al-islam ti sáwọ́ jàre pé al-janaza tó kọlu wọlé náà ti biladi yorùbá wọ́n ti janaza bí wọ́n ti wọlé náà bí ilẹ̀ yorùbá wọ́n kún ilẹ̀ yorùbá nìṣẹ́ bàbá yẹn sọ ìtò burú bíbí náà ni kó fi táyọ̀ lẹ́yìn òbọ̀ gbọ́lẹ̀ àwọn sọ̀rọ̀ bí ìsinmi àwọn sọ̀rọ̀ àníkàtà láì fi ní ilé rí ọmọ yẹn kí wọ́n lọ́sẹ̀ ọ̀sẹ̀ fẹ́yàwó ni ìgbà rẹ̀ bẹ láyé ọ̀sẹ̀ fẹ́yàwó ni ìyàwó rẹ̀ mi kó ojú oṣù mẹ́sù mẹ́fà lọ́wọ́ yóò rìn fún wa àwọn akú àwọn ọ̀rẹ́ kí wọ́n bẹ̀ tẹ́ bá rí wọn ní jẹun bẹ̀ wọ́n tún bí tákàwé àbí lọ́gbẹ̀ yẹn wọ́n tún bí rọ́bà yìí láàrin haúsá ó ní kọ́mọ̀ sí mọ̀mọ́dé ẹ̀ ẹ̀ ẹ̀ jọ̀ǹgòkú mẹ́wọ̀ àti bẹ̀rẹ̀ gírọ̀ǹdì káàdó mẹ́kọ́ àfẹ́sàdó à wọ́n gbé kúrò wá síwájú wa wọ́n gbà láti wọ́n gbé sí jọ́nà wọ́n tún wá sí ìhàn wákàlẹ̀ bá àrí tó wà ń bẹ àwọn ẹran ibi ẹjọ́ ń dé báyìí aláàjì wo báyìí mọ̀jẹ̀ aláàjì ẹ̀mẹ́ wo ó di eyín bó ẹ̀mẹ́ wo ó di ebó di lọ ni ọlọ́run bá kó sà wọ́n tún súnmọ́ wọn àti mẹ́rin àmì ní ara wọn bá bá ti wọn nà ó di eyín bó ṣe o nìyẹn wọ́n lá òkè àlàlà náà aláàjì náà ti dèmí náà lẹ́kẹ̀ẹ́ a lè kí wọn bí olókùn kan ní sàdánà pẹ̀sẹ̀ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọmọ agbóhùn gbóúnjẹ fún wa abáná àjẹkù ọmọ ẹlẹ́kọ̀ọ́ bá ń kọjá lọ wọ́n á pè aláàjì wa wọ́n á kọ́pà ìpọ́jú aláàjì aláàjì wa ń tiẹ̀ fàyẹ́ sí mi wọ́n nìkan wá a àmì rẹ̀ jẹ̀ parí àrà ni mo ní ara ọ̀ ní ìsìn máa máa jẹ̀ parí ilẹ̀ nìkan nu yóò fi bí omi báyìí yóò fi pé ah, àmì ìrù ní jẹ oúnjẹ ní olókun ó di eyín so ẹ̀yọ́ àgbà very very very careful bí lọ́wọ́ aláàjì wọ́n ti fi ẹ̀mọ́ tó sí mi bí lọ́wọ́ náà aláwọ̀ wa kó fi àná wa náà. asalaamualeykum oníbèrè lè wọ́n ní orúkọ àwọn malam abdulateef láti kaduna bí wọ́n láwọn ń béèrè ìbéèrè yìí ní on behalf of uh, eh, sista kani sista sefiya tó ń gbé ní abuja wọ́n ní sista yìí ń béèrè wípé ẹ dákun ya ṣe pé ṣẹ́niṣẹ́ mọ malam kankan àbí àfa kankan tẹ́ lé júwe fáwọn tí ó lè bá wọn ṣe àdúrà nítorí pé àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àwọn ń wò pé kinní kan wà nínú ara àwọn tí ó lé àwọn èèyàn jìnnà sí àwọn pé ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn èèyàn ti ṣe àlùkáwà ní fáwọn àmọ́ tí wọ́n ti kàlùkáwà níyì tí wọ́n disappoint àwọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọkùnrin bá kọnu sáwọn kò ní pẹ́ kò ní jìnnà tí yóò tún sá fún àwọn wọn làwọn pe ọmọ ọdún mẹ́rìnlélógún ní bí ọ̀túnla ìyẹn twenty four years wípé àmọ́ àwọn ò ní ọkùnrin kan pàtó nínú ìgbésí ayé àwọn àwọn ń wo pé bí ọ̀rọ̀ àwọn ò bá níyànjú ẹ dákun kẹ bá wọn wọn ní kẹ dákun kẹ júwèé àáfàá kan tí àwọn lè lọ bá tí ó bá wọn wá yóò bá wọn tọ́ ìṣòro tí àwọn dojúkọ yìí wọn láwọn mọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àwọn wà lónìí àwọn sì mọ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbèsè nígbèsè ayé wọn àwọn ti lò bí oṣù mẹ́ta ní Àbújá báyìí àmọ́ àwọn ò ní ilé kan pàtó táwọn ń sùn sí àwọn ń wọ̀sùn káàkiri ni gbogbo ọkùnrin tó bá sì ti ṣe àkáwà ní fáwọn yóò tún sá fún àwọn ni. àwọn sì mọ̀ pé àwọn rẹwà gidi gan lóbìnrin ó yẹ káwọn ní ìgbésí ayé tó yanrantí tó dáa àmọ́ ní ọwọ́ táwọn wà yìí ilé ayé ti sú àwọn frustration ti setting àwọn ní ìdìrànlọ́wọ́ torí pé àwọn ò pé ó yẹ káwọn nírú ìṣòro báyìí nígbà tó jẹ́ pé àwọn bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá fẹ́ ran àwọn lọ́wọ́ wọn kàn fẹ́ bá wọn dáṣepọ̀ náà ni kí ọ̀pọ̀lọpọ̀ wọn tó láwọn ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn àwọn jẹ́ àkọ́bí ní inú ẹbí àwọn sì láwọn àbúrò tó yẹ kí àwọn máa gbé nǹkan ṣe fún àmọ́ kò sí nǹkan kan lọ́wọ́ àwọn báyìí àwọn ò sì rí nǹkan kan ṣe wọ́n tún wá júwe àáfàá kan fáwọn tó ní òun bá wọn ṣe àkànṣe àdúrà àmọ́ àáfàá yìí ní káwọn lọ wá bí hundred thousand naira wá níbo làwọn ti fẹ́ rí irú owó báyìí wọ́n ní yá ṣe ẹ dákun ẹ ràn wọ́n lọ́wọ́. ọlọ́wọ́ sàmì wọn ṣèṣà sí ìbílẹ̀ ẹ̀dẹ̀ ṣàfà ọ̀sán náà wà náà aláwọn akọ́bọ̀ láwọn àfáà mi lè bí ìfúnlá ní Àbújá kó béèrè àdírẹ́sì foreign affairs l'Abuja ministry of foreign affairs máa ṣe jùmọ̀ tó wà ń bẹ̀ imam wọn ustaz tajudeen adigun ustaz tajudeen bello adigun ti imam foreign affairs imam jesus jùmọ̀ ni ó béèrè wọn kọ́ lọ sọ́dọ̀ wọn kọ́ lọ pé ìlú muhammed tihani suleman kó kàn bá wọn ó di wa àbí kọ́rọ́ mi ò máa àdírẹ́sì ibrahim tẹ alájà fatah adéyẹmí alájà fatah adéyẹmí ó di wa àwọn méjì yìí mo fọkànbalẹ̀ sọ̀rọ̀ wọn mímu náà wọn fáwọn náà lágbà wọn gbọ́dọ̀ àbọ̀tà wọn tí wọn fún wọn kúpìlà àti ibi tètè rí ẹgbẹ́ pàápàá ló bọ́ra tàbí ní ìnàdé àdìgún yìí wọn lè bá wọn kó mọ́ wọra rẹ̀ fún òun rẹ̀ wà kó yá sábà máa sọ̀rọ̀ òdò ọlọ́wọ́ bá sọ́run dàlà kó sì máa bẹ ọlọ́wọ́ bá sọ́run dàlà kó sì máa wò pé àwọn ẹgbẹ́ àwọn kó mọ̀ bọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ èyí dé àlámàrí tiẹ̀ kọ́ lọ́wọ́ bá kó mọ̀ bí àlámàrí òun pé àwọn ẹgbẹ́ mi wọláwà wọ́n gbọ́dọ̀ àwọn fáà méjì yìí mojú ọ̀kan náà méjì pẹ̀lú ògbọ́rọ̀ bọ́ lọ́wọ́ sọ fún mi ní insha Allah. òyìnbó náà sọ pé kó bí lẹ́yìn alhamdulillah nínú advice máa fún ni pé bó ṣe rẹwà yẹn tó ti rò pé àwọn èèyàn bá bẹ́ẹ̀ rí owó fẹ́ máa bóun ṣèṣe kó ṣe kó bá gbà fẹ́ nìyẹn kan ẹ bá fẹ́ fẹ́ ẹ̀kọ́ fẹ́ ẹ̀kọ́ tó bá so ìfẹ́ kó mọ̀ súnmọ́ kó má gbà fẹ́ kó kó rẹ̀ ń jáde òbí kúrò màbí tí ó mọ òbí mọ wà wọ̀sọ̀ sí tí wọ́n ti bá rí pé òun òbí nìkan tó sèbù nílẹ̀ kó kó Àbújá dáná kọ́ wà lábùjá kọ́ lóbi táwọn òbí ẹ̀ wà ó di wà níbi dáa jùlọ kó náà ti máa kí ni lásìkò kọ́ lè máa tàdúrà láàrin sùjúdù méjì láàrin sùjúdù lọ́dì sùjúdù kó wá jókòó kó máa tàdúrà tàbí kọ́ fún wa pé kọ́nà mi kọ́ wa kẹlámà ìkísọ́rọ̀lì ọlọ́run ní ọlọ́run tẹ̀mísọ́nà mi warzuqni ọlọ́run tí a lè fún mi wọ̀jùbúrú ọlọ́run tún mi ṣe wọ̀rọ̀fà ní ọlọ́run bí mi ga ìmọ̀ nǹkan tó lè dè yìí láàrin kó sojú òdì kó jókòó ìjókòó yẹn yóò ṣàdúrà yẹn ní ètò ọ̀rọ̀ tó lè dè yẹn yóò tún sojú òdì gbogbo rákà kọ̀ọ̀kan bá ti ìṣojú méjì méjì kó máa jókòó báyìí pẹ̀lú ògùn ọlọ́run bá ọlọ́run ṣe àmì yìí ṣe aláṣọ ta'ala kọ́mọ ìjọba yẹn kan bó lò papọ̀ ẹni tó bá so yìí tó bá ó ní yé wa Allahu ta'ala. ìdúró àdúrà tá a ní kó wọ́n ṣe yóò lu gbogbo nǹkan yẹn àdúrà kan ṣe àwọn aláwọ̀ ẹ̀sìtọ́rì ní ọlọ́run foríjì mi wọ̀rọ̀hán ní ọlọ́run sàánú tó bá sàánú gbogbo nǹkan kù wàhádì ní ọlọ́run tọ́mi sánà wàásì ní ọlọ́run dáàbòbò mi gbogbo dáàbòbò gbogbo oríbi yẹn kura rẹ̀ tọ́mi nǹkan bá wà lára rẹ̀ àjẹnú kọ̀ọ̀kan mi kan àwọn táwọn jẹ̀nú wà lára wọn bẹ̀ tí wọ́n fẹ́ máa dún mẹ́ta wọn náà dún mọ́ wọn wọn sọ̀rọ̀ ó di wọn àfẹ́ kọ́ tàbọ̀ wọ́n lórí ó di wàásì ní wọ́n zùkú ọlọ́run sàánú tuntun ní ẹ̀ wọ̀jùbúrú ni wọ́n ti mi ṣe nínú kùsí wọ̀rọ̀ fúlàní ọlọ́run gbogbo ìgbà pẹ̀lú ògùn àdúrà yẹn ìmọ̀ ẹ̀ tó gbogbo do gbogbo ṣe kùsí tẹ́lẹ̀ fẹ́ tẹ́lẹ̀ kùsí nù àdúrà kálí kùsí nù àdúrà yẹn ó ní gbogbo ṣe ni kùsí nǹkan náà àti ìdá sọ pé kí ẹ máa ń ṣàdúrà yẹn ọlọ́run pa orí ayé àtàlùkẹ́ àwọn ìjọba obìnrin yẹn lọ́wọ́ ó di wà náà. Wa alaikum salaam mo ti sọ mo sọ yẹn fún mi ní kó fún òun dáa mo sọ yẹn má bínú bàbá Ìbàdàn má bínú ojú tó má bínú bá. Ah. ẹ ẹ ọ bí wọ́n gbà tí ọba máa pín nǹkan ní ilẹ̀ àwọn èèyàn máa ń pọ̀ náà ọba lọ́n fi nǹkan lọ́wọ́ kan sí mi àlébi sì fẹ́ ọdún ọlọ́wọ́ sọ pé àná àdúrà nínú àmì ìṣòro kọ́ ọlọ́wọ́ bá ní mọ́rọ́ rọ̀ ojú kí lórogún lọ ẹnì kan ní pèmí kọ́tùmọ̀ pẹ̀lú ìṣòro àdàlù màá kà á ti pẹ̀lú ntọ́ yẹn ni ó di àlébi sì pé ọlọ́wọ́ ní mọ́rọ́ rọ̀ àná àdúrà àmì ìṣòro kọ́ mọ́rọ́ ojú kí lórogún lọ ẹni bá ń pèmí èrò òdìdè bíyàwó kí ọjọ́ máa ń gbé yálè kọ́ àfàràmà ó yẹ ó pàtìkà ló tọ̀ níbẹ̀ ló ṣe rí ó díyẹ wà wallahu ta'ala alam náà máa fà mí wọ́n á rí kúmù sẹ́rà ń dọ̀rọ̀. wọ́lá ìjọpẹ́ sí ìrajà mi ni àdúrà tá ti fún yẹn yóò dábòbò mo pé mo pàdé àárín gbogbo òṣèlú àbí gbogbo òṣèlú rẹ́bì kiri ni ọlọ́run forí jìnnà wọ̀rẹ̀ hami ọlọ́run sàn tó lọ́wọ́ sàánú yẹn àjẹlẹ́ kúrò rẹ̀ yẹn wà á dín ní ọlọ́run máa tọ́bi sọ́nà ó lè wà á fi lọ́n dáàbòbò bí tó máa dáàbòbò àjẹlẹ́ lè wọ́ra yẹn bá sì wà lára yẹn kú ó di wa mo tó kún sí àwọn tó ń máa dín mọ̀ta ká kúmọ̀ta bàjẹ́ nu wọn ọ̀ọ́ wọ̀rọ̀ zokun ọlọ́run táàlù tuntun ni wọ́n ti bóni ọlọ́run tún mi ṣe tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ wọlé yẹn ó ti mú jẹ́ ìgbàlẹ̀ yẹn yìí káyọ̀ bá tún yẹ kìkìlá jẹ́lẹ́ ṣe ó jẹ́ ìkúra rẹ̀ yẹn ó di yẹn wọ̀rọ̀fà nínú gbòmìgà ó di yẹn wà wallahu ta'ala kò sẹ́ni tí ò ní ẹ̀jẹ̀ nínú kò sẹ́ni tí ò ní kọ̀rin nínú kò sí tọ̀ àwọn mú mi dáadáa òun máa gun àlùjànnú tiẹ̀ láti máa gbẹ̀sìn tó bá gbẹ̀sìn tó bí dàmẹ̀sìn lọ́wọ́ bí tó bá fẹ́ lọ́mọdàrẹ́ ti ẹ̀sìn yẹn lọ ó di yẹn wà àmọ́ fásitì àjọmí tẹ̀lé ń dùn ní tó máa fẹ́ ní màdárì ẹ̀ lọ tó tó máa tó wá gbé ẹga ọlọ́wọ́ bá gbé ẹga lórí àjọmí mi ìwọ́n náà màdárì àjọmí ẹ̀ lọ bí kò fẹ́ wọ́n ní àtiwọ́dá ó lẹ́bi náà àdìgbà àjọmí tó bá àgbà bíbí ìsìlẹ̀ lọ́mí àmọ́ lọ́run sáànù ni àjọmí ti fi ti gba Islam kí wá family àti ẹ̀gbẹ́ mi àti ìdájọ́ tó dáa ó di ọlọ́run ti wá náà gba Islam bí wọ́n ti gba Islam ọlọ́run sáàjà kápá rẹ̀ òdì ló kó mi ó kó ẹni ní wà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin wọ́n lè má sọ pé fẹ́ ṣe kankan àjẹnú rẹ̀ yóò máa ṣe ó ní àdébí wàlàwò kan mariama bint imran umu isa kò bá àti mariam obìnrin tó ní iná obìnrin iná tó ní ń kọ́ pẹ̀lú ẹ̀ ìkọ́sọ̀lẹ̀. adúmílẹ̀ wọ gbẹ́gbẹ́ ìṣe mariam wọ́n ní wọ́n lọ́tọ̀ alìmọ̀ alkùrán yí àfáwà abdulhamid kìsìkì nígbàdá àwọn ìṣẹ́ kùrán lọ́mà ń kọ́ ẹmẹ́jìkùn kọ́rọ̀ lákàrà yóò ẹ̀sìn nílò lẹ̀ sílẹ̀ fúnlẹ̀ lákàrà ẹ̀bẹ̀ ẹ̀fẹ́ ti dàgbàǹdà káwọn yẹn máa tí wọ́n mẹ́tọ́ bọ̀ máa rí àmá láti mo ṣe mo ṣe rúkìá ni rúkìá mi kọ́rọ̀ aláàjì rúkìá ń kọ́rọ̀ èyí bàmù èyí bàmù èmi náà nù ó di ẹ̀fẹ́ bàmù kọ́rọ̀ o سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك اليك